ṣílẹ̀kùn òní ohun ọlọ́run Jerimaya. mo kí wa pé a kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ eré òwúrọ̀ yìí lábẹ́ àkóso bó ti wulẹ̀ kó ó la ọdún yìí já àánú tó fi làjá tó fi ní farapa tó fi ní gbọgbẹ́ lórúkọ Jésù lọ àánú yẹn gbà yóò sì dára fún ọ. mo wà nínú ìwé Matthew orí two ẹsẹ̀ thirteen òun ni a ó kà láàárọ̀ yìí tí màá fi súre fún wa Matthew orí two ẹsẹ̀ thirteen bíbélì wípé lẹ́yìn tí àwọn amòye ti padà lọ áńgẹ́lì olúwa kan farahàn Joseph ní ojú àlá ó sọ fún un pé dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sá lọ sí íjíbítì kí o sì wà níbẹ̀ títí di ìgbà tí mo bá sọ fún ọ nítorí Hẹ́rọ́dù yóò máa wá ọmọ náà láti pa ògo ni fún Ọlọ́run lókè ọ̀run níbi tá a kà yìí ó kọ́ wa ní oríṣiríṣi ẹ̀kọ́ àkọ́kọ́ pé ọ̀tá wà àkọ́kọ́ nìyẹn ìgbà tí Hẹ́rọ́dù gbọ́ pé a bí Jésù àti pé ìràwọ̀ ọba ló gbé wáyé Hẹ́rọ́dù kún fún ìbínú àti ìlara ó ń wá ọ̀nà láti pa Jésù Kristi ogun ìlara ti dé ayé ó ti pẹ́ ṣùgbọ́n ìlara Hẹ́rọ́dù kò borí Jésù fọkàn rẹ balẹ̀ tó bá ti wà nínú Jésù ìlara tọ́ta ń ṣe kò ní borí rẹ ìjà owó gbígbóná lórí ayé rẹ kò ní borí rẹ nítorí kò borí Jésù ohun kejì níbí náà ni wípé àwọn òbí Jésù wọ́n gbọ́ràn sí ohun Ọlọ́run látẹnu áńgẹ́lì ara ìwọ náà gbọ́dọ̀ gbọ́ràn ó lè máa rò wípé ṣé ó yẹ kí Ọlọ́run sọ pé kí wọ́n gbé ọmọ yẹn sá sí Ọlọ́run ò lágbára láti dáàbò bò ni nígbà míì withdrawal is a strategy of winning a battle. nígbà míì withdrawal is not a coward action. nígbà míì àwọn ọmọ ogun wọ́n máa ń withdraw láti lọ gbàgbára. eléyìí ni olúwa ń kọ́ wa lónìí. gbọ́ràn sí ohun olúwa gẹ́gẹ́ bí àwọn òbí jésù ṣe gbọ́ràn gbọ́ràn sí ohun olúwa tó o bá fẹ́ gbádùn ọlọ́run tó o fẹ́ bọ́ sọ́wọ́ ọ̀tá gbọ́ràn sí ohun olúwa jẹ́ n súre fún ọ ó yá tẹ́wọ́ gbogbo ogun ìlara tó dìde sí ayé rẹ lónìí kó máa wọlẹ ọ̀tá tó fẹ́ pa ọ́ nítorí ògo rẹ lórúkọ Jésù kí wọ́n para wọn ẹni tó ń lépa rẹ lọ́sàn-án àti lóru nítorí ìràwọ̀ tó gbé wáyé lórúkọ Jésù kó jẹ̀bi lórí ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni látòní lọ ìrànlọ́wọ́ áńgẹ́lì kó dìde fún ọ ìrànlọ́wọ́ Ọlọ́run kó dìde fún ọ ẹ̀mí ìgbọràn kó bà lé ọ bó o ṣe ń jáde láàárọ̀ yìí lórúkọ jésù ojú olúwa kó máa sìn ọ lọ kí agbára ọlọ́run kó gbé ọ ró iná ọlọ́run kó yí ọ ká ọfà àwọn aṣebi ò ní bá ọ ayọ̀ ló fi parí ọdún yìí bẹ́ẹ̀ ni yóò rí kí àlàáfíà jọba nípínlẹ̀ Ògùn kí àlàáfíà jọba Nàìjíríà kí àlàáfíà kó wà nínú ayé rẹ ilẹ̀kùn àánú kó ṣí fún kó rí ògo rẹ lò kí ẹ̀tọ́ rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi Olúwa wa èmi ni tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground ní Samuel Wang Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ní fún yín.